síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀. gbọ́ fresh fm làwọn gbọ́ one oh five point nine fm ta sọ́sẹ̀ máa yẹ kúrò làwọn gbọ́ òròyìn àsìkò lóríṣiríṣi làwọn gbọ́ mẹ́ta tún lè ná gbẹ̀yìn níbẹ̀ ẹ̀fíṣẹ̀ làwọn gbọ́ one oh five point nine fm ọ̀dà làwọn gbọ́ ẹ̀pọ̀ ní kẹfílẹ̀ sí ibẹ̀. làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. A very good evening to you. You're still on to Fresh 105.9 FM Battle. It is now time for your personal paid announcement. Please listen to this announcement. Hallelujah Calvary International Bible College closes 50 years. All old students are invited to a crucial meeting on Thursday, 2nd September at Soul Harvester Church, Yemetu Kambi Ibadan by 10 a.m. prompt. It is fourth Thursday of September 2021. Announcer Pastor Joe Inyola. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn la wà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. farabalẹ̀ fún ìkéde tí ẹ sanwó fún lẹ́ǹkan sí hallelujah Calvary International Bible College wọ́n pé àádọ́ta ọdún àwa rọ gbogbo àwọn ọmọ iléèwé tí wọ́n la iléèwé Calvary kọjá láti darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run ní ìjọ Soul Harvester Church ní kambi Yemẹtu kambi ní Ìbàdàn aago mẹ́wàá gẹ́rẹ́gẹ́ ní ọjọ́ Thursday lọ́jọ́ Thursday tí ó ń bọ̀ yìí ọjọ́ kejì oṣù kẹsàn-án twenty twenty one olùkéde ní bàbá Apostle J.O. Iyọlá ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí la tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. Sunday tó parí oṣù kẹjọ rèé twenty twenty one. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. olúwa ò mà tún ṣe o àtúgun àkàsọ̀ kẹjọ. fresh one zero five point nine fm wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì gbogbo àwọn tá a jọ ìrìn àjò yìí mo kí yín o pásítọ̀ tó sin àlọ́ pásítọ̀ tó àlejò mi tá a jọ máa ṣètò lẹ́nu wọ́n wà nù ilé àlejò mi ni apostle Paul Tolúwani. nígbà tá a bá bẹ̀rẹ̀ ìrìn àjò ayé yín dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí a ṣe máa ń rìn ìrìn àjò náà àlejò mi ló máa ń gbàdúrà pẹ̀lú wa ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí apostle Paul tolúwa ni tó bá ń gbàdúrà pẹ̀lú wa ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká tún gbọ́dọ̀ dáre power of praise kọjá orúkọ yẹn la sinmi lé orúkọ ńlá. gẹ́gẹ́ bí mo ti sọ ohun tá a nílò kọ́ ni kẹ́ ẹ máa ṣàmì nígbà tí ìránṣẹ́ ọlọ́run apọ́stù tolúwa ni Paul tó bá ń pray pẹ̀lú wa. ọlọ́run agbẹ́yìnga ní àṣálẹ́ yìí adúpẹ́ torí pé ẹ̀yin ni ó ní gbogbo ipá àti agbára adúpẹ́ nítorí pé nínú ìwà láàyè yín ni a fi wà láàyè adúpẹ́ nítorí pé mú wa wà títí di àkókò yìí adúpẹ́ lórí ilé iṣẹ́ yìí adúpẹ́ lórí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ níbí adúpẹ́ lórí ayé wa olúwa gba ọpẹ́ wa. àmín àwa tí a ò já mọ́ nǹkan kan lè mú wọ̀ wá láàyè títí àkókò yìí ọlọ́run á lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọpẹ́ wa àmín bí ẹ ti máa ṣe ní àṣálẹ́ yìí ẹ bá wa pàdé lónìí àmín ẹ járe ọwọ́ agbára yín àmín ìwà láàyè yín ẹ jẹ́ ó farahàn àmín àti olùgbọ́ àti olùsọ ẹ járe ìbẹ̀wò yín àmín ògo ni fún orúkọ yín ní òkè hallelujah jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àwọn tá a bá ti jọ ń rìnrìn àjò tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé nígbà tó bá ti ń rọ́ kẹ́kẹ́kẹ́ tó bá ti ń dún báyìí wọ́n mọ̀ pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn mo kàn fẹ́ sáré wọnú ìjọ Celestial Church of Christ lọ ìjọ mímọ́ ti Kristi látòkè wá oṣù kẹsàn-án ọdún ó jẹ́ oṣù má nínú ìjọ Celestial Church of Christ láàárín ìṣẹ́jú mẹ́wàá lẹ́nìí mo fẹ́ sáré rìnrìn àjò yẹn kọjá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ màá parí ẹ̀ ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹsàn ọdún 1985 ó jẹ́ ìrìn àjò tí a fi pasẹ̀ rẹ̀ gba ìránṣẹ́ ọlọ́run ajínrere wòlíì olùṣọ́àgùntàn SBJ ọ̀ṣọ́fà Samuel bílẹ̀wù ọ̀ṣọ́fà tá a fi gbà wọ́n sókè ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án 1985 ó jẹ́ ọdún kejìlélógún àjọ̀dún ìkórè ìjọ tí gbogbo ìjọ Celestial Church of Christ tí wọ́n dẹ̀ ń múra ìrìn àjò ìkórè gẹ́gẹ́ bí ìtàn ti sọ bàbá wa superior evangelist ẹ̀sọ́ ajánlékòkò lọ́wọ́ bá bàbá Samuel Bílẹ̀wú Ọ̀ṣọ́fà pé báwo làwọn ṣe fẹ́ rin ìrìn àjò náà nítorí wípé bàbá Samuel Bílẹ̀wú Ọ̀ṣọ́fà àwọn ni wọ́n fẹ́ wà nínú ìjọ Celestial Church of Christ Army Barracks Road ní Ìbàdàn so bàbá wa sọ wípé kí bàbá sí fírí evangelist ẹ̀sùn ajánlé kòkó kí wọ́n lọ sí èjìgbò parish bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ rán bàbá supreme evangelist alexander abiodun bada láti lọ sí ìkòròdú báyìí ni wọ́n ṣe pín gbogbo ìrìn àjò náà lọ́jọ́ náà ṣùgbọ́n lọ́gán táwọn ti èjìgbò tí wọ́n gbọ́ wípé bàbá SBJ ọ̀ṣọ́fà ò lè wá inú wọn ò dùn rárá wọ́n sọ wọ́n ní pẹ̀lú gbogbo ìkéde àti gbogbo ohun táwọn ti ṣe pé kí bàbá SBJ ọ̀ṣọ́fà kọ̀ yọjú bó jẹ́ ìṣẹ́jú kan wọ́n ló ti tó àwọn ìrìn àjò agbára má lè gbàgbé nínú ìjọ Celestial Church of Christ. nígbà tí wọ́n sọ fún bàbá Samuel bílẹ̀ wú ọ̀ṣọ́fà gẹ́gẹ́ bí bàbá ṣe ní ẹ̀mí olùṣọ́ àgùntàn àti adarí tó dára bàbá change mind wọn pé bó jẹ́ pé ìṣẹ́jú kan àwọn á yọjú sí Èjìgbò parish láti lè yọjú sí wọn ṣùgbọ́n àwọn àmì tó ṣẹlẹ̀ ó ní pé nígbà tí bàbá ajánlékòkò superior evangelist ajánlékòkò tí wọ́n start mọ́tò wọn torí bàbá SBG ọ̀ṣọ́fà gẹ́gẹ́ bí ìtàn ti sọ ó ní kí wọ́n gbé mọ́tò wọn tẹ̀lé òun ìtàn ní bí wọ́n ṣe start mọ́tò wọn mọ́tò start ara àmì àkọ́kọ́ rèé eléyìí tá à ń sọ yìí bàbá SBG ọ̀ṣọ́fà ti múra ìrìn àjò àwọn tí ń lọ ṣùgbọ́n fún ìyàlẹ́nu nígbà tí bàbá wa Jánlé Kòkó tí wọ́n máa padà bá mọ́tò bàbá SBG ọ̀ṣọ́fà ó yà wọ́n lẹ́nu pé táyà ọkọ̀ náà jò nítòótọ́ kò sí ohun tí kì í rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn ti sọ ohun tó jẹ́ ìyàlẹ́nu ni wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ kó táyà mẹ́rin sí ẹsẹ̀ Mercedes-Benz estate car àti bàbá Sbg Ọ̀ṣọ́fà tí wọ́n gbé rìnrìn àjò yẹn nínú àkọsílẹ̀ ìtàn wọ́n tún sọ pé ní ọjọ́ kìíní ṣáájú àkókò yẹn six hundred naira ìyẹn ní August ọjọ́ tó parí oṣù kẹjọ ní nineteen eighty five ẹ̀yin náà wo owó yẹn tí wọ́n fi tọ́jú ọkọ̀ yẹn fún ìrìn àjò kó tó di pé wọ́n bọ́ sí ọ̀nà ibẹ̀ ló ti béèrè pé kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní táyà ọkọ̀ jò ìyẹn kọ́ tó dé èjìgbò ṣùgbọ́n wọ́n rí ọgbọ́n dá sí wọ́n sì tọ́jú ọkọ̀ náà ọjọ́ ní ńlá oṣù ńlá nínú ìjọ Celestial Church of Christ káàkiri gbogbo àgbáyé àwọn tí wọ́n wà pẹ̀lú bàbá SBJ ọ̀ṣọ́fà gẹ́gẹ́ bí ìtàn ti sọ nínú ọkọ̀ bàbá SBJ ọ̀ṣọ́fà ibẹ̀ ni Godwin Mactesanrom ẹ mọ̀ pé àwọn ará Port Novo ló wà pẹ̀lú bàbá so tí mi ì bá porúkọ yẹn dáadáa ẹ mọ̀ pé research làwa ṣe ohun tá a gbọ́ tá a kà èyí tá a gbọ́ lẹ́nu àwọn bàbá ni bẹ́ẹ̀ lẹ́ni kejì Thomas Benison ara àwọn tí bàbá fẹ́ràn láti máa rìnrìn àjò pẹ̀lú ṣẹ́ẹ̀dẹ̀ gbàgbé driver àwọn mo ti sọ́rí lórí ètò yìí tí wọ́n ń pè ní Speedy expedite voodoo òun ni driver bàbá SBJ ọ̀ṣọ́fà abiasi òun wá jókòó ti driver níwájú nínú ìrìn àjò yẹn wọ́n dé èjìgbò nígbà tí wọ́n dé èjìgbò parí bàbá bá wọn sọ̀rọ̀ ọlọ́run bàbá gbàdúrà ní kékeré bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run ajánlẹ́kọ̀ọ́ kò dẹ̀ gbàdúrà wọ́n kúrò níbẹ̀. torí àkókò wa ẹjẹ́ ń gé gbogbo ẹ̀ kéékèèké báyìí ni wọ́n forí lé Ìkòròdú nígbà tí bàbá SBG Ọ̀ṣọ́fà tí wọ́n dé Ìkòròdú parish àwọn bàbá wa Supreme Evangelist Bàdà àwọn ni wọ́n ń wàásù lọ́wọ́ ìtàn sọ wípé wọ́n ti ẹ̀fẹ́ fi ìwàásù sílẹ̀ bọ̀ bàbá SBG Ọ̀ṣọ́fà ní kí wọ́n tẹ̀síwájú pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń sọ lẹ́yìn ìgbà yẹn bàbá lé àdúrà fún àwọn ènìyàn wọ́n sì súre fáwọn èèyàn kó tó di pé wọ́n wá múra ìrìn àjò sí Ìbàdàn ẹ ń gé kéékèèké nítorí pé àwọn nǹkan tí mo ìfẹ́ yọ ó ìpọ̀ níbẹ̀ nínú ìrìn àjò wọn ìtàn sọ wípé bàbá wa ajánlékòkò sì tẹ̀lé wọn ṣùgbọ́n kó tó di pé wọ́n parí service táyà ọkọ̀ bàbá ajánlékòkò ti jò wọ́n ní wọ́n change ẹ̀ sí wọ́n change extra tire sí. nígbà tí wọ́n wá gbéra bàbá ajánlékòkò wá sọ fún bàbá SVG ọ̀ṣọ́fún wípé táwọn bá ti rí ẹni tó ń ṣe táyà àwọn á ṣe táyà wọn o àwọn máa máa tẹ̀lé wọn ṣùgbọ́n nínú ìrìn àjò náà wọ́n ní bírèkì ọkọ̀ wọn ò tún wá ṣiṣẹ́ mọ́ ìyẹn ti bàbá Jánlé Kòkò ìyẹn ti bàbá Jánlé Kòkò wọ́n wá sọ fún dírẹ́fà wọn wípé kó rọra máa lọ pé ṣe báwọn ọmọ ibi táwọn ń lọ ní Army Barracks Road ní Ìbàdàn seventy kilometres away sí Ìbàdàn ìṣẹ̀lẹ̀ agbára ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun ni pé táyà kan ló fọ́ nínú mọ́tò bàbá nínú táyà mọ́tò bàbá SBG Ọ̀ṣọ́fà ìtàn dẹ̀ sọ wípé ọkọ̀ náà tàkìtì lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé ó wá lọ sọ̀kalẹ̀ sínú igbó nígbà tí dírẹ́fà jáde ìtàn ní ariwo tí dírìvà ń pa òun ni wípé where is papa where is papa ẹ̀yin yan wa tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ màá tẹ̀síwájú torí ìrìn àjò tá a fẹ́ rìn ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín o tí ó mú èdè àìyedè lọ́wọ́ bàbá SVG ọ̀ṣọ́fà òkú níbi ásídẹ́ǹtì yẹn kò sì sí ohunkóhun tó ṣe bàbá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ màá ṣàlàyé ẹ̀ dáadáa ọjọ́ kìíní oṣù kẹsàn-án 1985 níṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àdẹ̀gba ìránṣẹ́ náà wòlíì náà ajínrere náà a gbà wọ́n sókè ní aago mẹ́fà gẹ́rẹ́gẹ́ ní ọjọ́ kẹwàá Tuesday September 1985 at the age of 76 years old pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ọdún méjìdínlógójì 38 years in ministry tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá kà síwájú dáadáa gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àlejò mi tá a jọ máa bá rìnrìn àjò wọ́n ti wà níkàlẹ̀ ṣùgbọ́n jẹ́ ká sáré lọ sẹ́ka ìpolówó ọjà mú yín padà bọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọtọ́ jújú ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé àṣẹ ó tún jáde bí iná ọ̀rọ̀ ó tún jáde bí àrá ọwọ́ náà olúwa ó gbogbo ogun tó lóhùn ó bọ̀ lẹ̀ nínú ìpàdé àdúrà iná fún iná ẹlẹ́ẹ̀kẹrin yìí ọlọ́run ni he has prepared his servants pastor mrs ẹ̀bùn olúwa olúwaṣeyì bákàrẹ̀ jp with burning fame through holy spirit to consume all your problems if you can join people of faith at operation fire for fire part four at wonderland house of prayer ìrókò ní akínyẹlé mọ́níyà ìbàdàn for god is a consuming fire lọ́jọ́ tuesday tó parí oṣù kẹjọ yìí tuesday thirty first august twenty twenty one pẹ̀lú àkó jésù rí olùràpadà àwọn lágbára The redeemer is strong gbogbo ogun tó ya bó rán tó ní kú nìkan ní gbaṣọ lára ewúrẹ́ lọ́rọ̀ òun àti ẹ wá fi ní àdúrà bọ́ dànù nínú ìpàdé àdúrà iná fún iná apá kẹrin yìí you are destined for greatness wá wò bí ọlọ́run gbọ̀rọ̀ mi rò ṣe ń já ìdè tú ìdè fi àgbàgbẹ́ ìbùkún fún àwọn tó ń ké pè pásítọ̀ mrs ẹ̀bùnolúwa olúwaṣeyì bákàrẹ̀ jp màmá gbọ̀rọ̀ mi rò àti ọ̀pọ̀ àwọn wòlíì tó fi mọ́ lórin ẹ̀mí ló ń bọ̀ wonderland house of prayer ìròkò nítòsí akínyẹlé ni yóò ti wáyé o oh eight oh three five two three four four three five truly our redeemer is strong àdáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́. àdáwọ̀ with God tó ti dé sẹ́ òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ di àti ṣetán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready àti ṣetán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀. apostle paul tolúwa ni ẹ kí àwọn èèyàn wa nílé lẹ́ǹkan sí. àmọ́ kí gbogbo etí tí ó ń gbọ́ wa ní orúkọ jésù mo gbàdúrà pé yóò dára fún wa àmín àkókò yìí yóò mú ìyípadà ńlá bá wa lórúkọ jésù. ọmọ ìlú wo ni apostle paul tolúwa ọmọ àgọ́wòye ní ogun state. ọmọ àgọ́wòye ní ogun state. nítorí pé ìtọ́ka ìtọ́ka tó sọ nípa. ó fẹ́ kí gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run kó darapọ̀ mọ́ ìrìn àjò yìí ẹ̀yin ọmọ ìjọ ẹ pé àwọn pásítọ̀ yìí bí mo ṣe máa ń sọ ẹ̀yin pásítọ̀ náà ẹ pé àwọn ọmọ ìjọ àkókò tá a kéré ṣùgbọ́n mo fẹ́ ká lò dáadáa missionary ni bàbá wa apostle paul tolúwa ni ṣókọ̀wù yín ni àbí ìpè yín ni àbí kílẹ̀ lè sọ nípa ìrìn àjò yẹn. kòkò ohun mi ìpè ni. báwo lẹ ṣe mọ̀ ṣé wọ́n pè yín ni ṣojú àlá ni àbáwọn bàbá sọ pé wọ́n pè yín àbí báwo lẹ ṣe mọ̀ pé yín ni. láti ojú àlá ní ọ̀pọ̀ ìgbà. ẹ kí lẹ máa ń rí lójú àlá. àmọ́ wọn ríran pé mò ń wàásù láti abúlé dé abúlé. ṣé ẹ̀mí mọ́ ló wá túmọ̀ ẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni ẹ̀mí mọ́ túmọ̀ rẹ̀ fún mi tẹ́ fi wá bẹ̀rẹ̀ ọdún wo lẹ wá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. ẹ mo bẹ̀rẹ̀ ní nineteen ninety five ní òdòmọ́lá ẹ̀pẹ́. ṣé lílọ káàkiri gẹ́gẹ́ bí missionary ṣó bá bíbélì mu. bẹ́ẹ̀ ni ó bá bíbélì mu. ṣé ẹ lè fìdí ẹ̀ múlẹ̀ àwọn wo gan ni missionary. a lè fìdí rẹ̀ múlẹ̀ nínú iṣẹ́ apostoli orí kẹtàlá láti ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ kẹrin. ṣé ẹ lè ka tiyín fún wa. ok iṣẹ́ apostoli orí kẹtàlá láti ẹsẹ̀ kínní dé ìkẹrin àwọn wòlíì àti àwọn olùkọ́ni sì ń bẹ nínú ìjọ tí ó wà ní Antioch Barnaba àti Simeoni tí a ń pè ní Níjẹ́rì àti Lukia ará Kírẹ́nì àti Manian tí a tò pọ̀ pẹ̀lú Herodu Tetraki àti Sọ́ọ̀lù. bí wọ́n sì ti ń jọ́sìn fún Olúwa tí wọ́n sì ń gbààwẹ̀ ẹ̀mí mímọ́ wípé ẹ ya bánábà àti sọ́ọ̀lù sọ́tọ̀ fún mi fún iṣẹ́ tí mo pè wọ́n sí ẹsẹ̀ kẹta nígbà tí wọ́n sì ti gba àwẹ̀ tí wọ́n sì ti gbàdúrà tí wọ́n sì ti gbé ọwọ́ lé wọn wọ́n rán wọn lọ ẹsẹ̀ kẹrin ǹjẹ́ bí a ti rán wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ lọ wọ́n sọ̀kalẹ̀ lọ sí seleukia láti ibẹ̀ wọ́n sì si wọkọ̀ lọ sí kripo. fún iṣẹ́ tí mo pè wọ́n sí yẹn ibẹ̀ ni kẹ́ kí n ti kọ́kọ́ mu so kì í ṣe gbogbo èèyàn ló lè wà lórí feed gẹ́gẹ́ bí missionary ìpè ní. bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo èèyàn ló lè wà lórí feed. ẹ̀wù ń kọ́ ẹni tó bá wò pé òun wà less òun fẹ́ máa ṣe mission work kiri. ẹni tó bá wà less lè visit mission field kó ṣe mission visitation kó encourage àwọn missionary ṣùgbọ́n gbogbo èèyàn kọ́lá fún ní oore ọ̀fẹ́ láti jókòó sí pápá ìpè ní ìpè ní. báwo lèèyàn ṣe wá mọ̀ pé ọlọ́run pe òun sínú ìrìn àjò yìí. ohun tó dájú ni pé gbogbo ènìyàn tí ọlọ́run bá pe yìí ó mọ̀ ìdá kí ẹ̀mí mọ́ túmọ̀ rẹ̀ fún àbí kó lo kí ẹ̀mí mọ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ kó túmọ̀ rẹ̀ fún. kí ni ìrìn àjò láàrin kí ni ìyàtọ̀ láàrin ajínrere àti missionary. ajínrere jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí ń wàásù láti ojúlé dé ojúlé tó ń wàásù ní agbègbè tí ń wàásù ìrere ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí a bá ti sọ pé missionary ìyẹn ni ẹni tí ń mú ìrere láti ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ẹ̀yà rẹ̀ àwọn tí wọ́n ti ń sọ èdè kan náà fún àpẹẹrẹ láti ọ̀dọ̀ láti ilẹ̀ Yorùbá lọ sí ilẹ̀ Haúsá lọ sí ilẹ̀ mìíràn tí ó yàtọ̀ sí èdè rẹ̀ láti lọ kí n kàn ṣe pé ó lọ ṣùgbọ́n láti lọ wàásù ìrere fún wọn ok ẹ jẹ́ ń padà wá sọ́dọ̀ yín àwọn mission field wo ni ẹ̀yin ti ṣiṣẹ́ àwọn ìlú wo àwọn ibo lẹ́yìn ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí missionary. nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo ti ṣiṣẹ́ ní abúlé tí a ń pè ní tàgbátì ní agbègbè ìbẹ̀jùlẹ́kì àti ẹ̀pẹ́ mayùnrẹ́ ní agbègbè ẹ̀pẹ́ ìbọn ní under ìkòsí local government under Lagos State àti abúlé ìyàtáwà under Lagos State yàtọ̀ sí yẹn a ní iṣẹ́ ìrànṣẹ́ ní Benin Republic à ń ṣe ní àwọn láàrin àwọn ìyàtọ̀ tí wọ́n ń pè ní sawe ní southern part of Benin àti northern part of Benin láàrin àwọn tí a ń pè ní Beriba àti ní Ọ̀yọ́ state láàrin àwọn Beriba àti Somba. gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ nípa yín pé gbogbo ibi tí ò bá ti sí church lè máa ń láìkì láti lọ ṣé olúwa ló sọ fún yín bẹ́ẹ̀ àbí nǹkan tí ó ń jẹ́ mission wọ̀ gan nìyẹn àbí ẹ̀yin lẹ́ni ìran yẹn pé gbogbo ibi tí ò bá ti sí church lẹ́yìn máa ń lọ lẹ́tí máa ń plant church. bẹ́ẹ̀ ni ìtọ́ni ọlọ́run ni fún mi bíbélì náà sì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú róòmù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ogún róòmù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ogún ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé róòmù ẹ lè ṣàlàyé ẹ torí ah. àkókò wa nínú ìwé róòmù paul apostle paul sọ fún wa pé mo dù láti wàásù yín rere kì í ṣe níbi tí a ti dárúkọ kristi kí èmi kó má bàa fi ìpìlẹ̀ ẹ̀ lélẹ̀ lórí ìpìlẹ̀ ẹlòmíràn. ṣé gbogbo ẹ má bínú fáwọn béèrè tí mò ń béèrè o ṣé gbogbo missionary ló gbọ́dọ̀ jẹ́ church planter. gbogbo missionary kọ́ ló gbọ́dọ̀ jẹ́ church planter àwọn kan wà wọ́n jẹ́ church planter tá a bá sọ nípa mission work missionary work gbogbo kristẹni ló gbọ́dọ̀ kópa níbẹ̀ now nínú eh, mission work yìí a ní ipa mẹ́ta tí a pè ní the three g of mission àkọ́kọ́ the going missionary àwọn tí a fún ní oore ọ̀fẹ́ láti mú ìrere lọ sí àwọn ìletò àwọn ẹ̀yà níbi tí ìrere kò tí ì di. the going missionary the going missionary àwọn tó ń lọ tó ń lọ tí wọ́n ń wàásù kiri sí ìletò gbogbo ibi tí ìrere ò tí ì di. níbi tí òkùnkùn wọn níbi tí ò sí ìrere níbi tí ò sí ìjọ ìrere níbi tí àwọn èèyàn ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. okay ìkejì ni the giving missionary àwọn wọ̀nyí ni àwọn tí a fún ní orí ọ̀fẹ́ láti máa ṣe ìrànlọ́wọ́ láti máa support àwọn missionary nípa owó láti máa support project ní mission field láti máa support àwọn disciple láti ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ yìí. so èèyàn lè má lórí ọ̀fẹ́ àti lọ bóyá kó wà níbi iṣẹ́ ṣùgbọ́n kí ó jẹ́ pé ó ń fi ohun ìní ẹ̀ ṣe èrè kan náà ni àwọn tó lọ àtòun máa gbà ṣé nǹkan tẹ̀ ń sọ nìyẹn. bẹ́ẹ̀ni ènìyàn lè jẹ kristẹni ọmọ Ọlọ́run tòótọ́ tó ní bísínẹsì ẹ tó níṣẹ́ nígboro ṣùgbọ́n tí a fún ní oore ọ̀fẹ́ tó ní ìran láti máa support àwọn missionary èrè kan náà ni àti ẹni tí ń lọ àti ẹni tí ń support àti àwọn kan tí a pè ní the groaning missionary tí wọ́n ẹni sọ̀rọ̀ going àwọn tó lọ giving àwọn tó ń foyìn ni wọ́n ṣe so missionary làwọn náà torí pé wọ́n ń foyìn ni wọ́n ṣe torí pé wọ́n lọ ìyẹn ò sọ pé wọ́n ṣe missionary rárá ẹlẹ́nkẹta ẹlẹ́nkẹta ni àwọn groaning àwọn tí ń gbin ní yàrá àdúrà gbin ní ọkàn wọn láti gbàdúrà gbàdúrà fún missionary fún ìdojúkọ fún àwọn ìlú tí òkùnkùn ti bò fún àwọn agbára òkùnkùn fún àwọn pẹpẹ òkùnkùn àwọn ipa àwọn àwọn yẹn nìyẹn. so èèyàn lè má lọ èèyàn lè má ní agbára láti tì lẹ́yìn bọ̀ kó ń gbàdúrà fún iṣẹ́ ìrànṣẹ́ so níwájú ọlọ́run tó bá ti ṣe déédéé èrè kan náà missionary ni wọ́n. bẹ́ẹ̀ ni. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀. ẹ̀yẹ́ wo ìjọ tí. Ti a fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé ìṣàn àpòstélì yẹn chapter thirteen tí wọ́n ti rán Paul tó ti Barnaba àti Paul tó ti rán wọn jáde ìjọ ni wọ́n ṣé àwọn ìjọ náà lè máa ṣe mission work. bẹ́ẹ̀ni tí a bá ka ibẹ̀ yẹn dáadáa rí i pé lóòótọ́ ẹ̀mí mọ́ ni ó ní kí wọ́n yà wọ́n sọ́tọ̀. fún iṣẹ́ tó ń ti kì í mọ́ fún iṣẹ́ tó ń ti kì í ṣùgbọ́n kì í ṣe ẹ̀mí mímọ́ nìkan ló dá ṣiṣẹ́ yẹn ẹ̀mí mọ́ ṣiṣẹ́ yẹn nínú àwọn ìjọ. ẹ bọ ohun tó wà pẹ̀lú àwọn ìjọ ń sìn ni pé tí missionary kankan bá lọ bá wọn wọ́n sọ ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ pé ókè a oko kan níbi báwọn àti ẹ̀ ti fẹ́ ní chọ́ọ̀chì síbẹ̀ ṣé o lè gbé bánà wa téèyàn bá ti lóun ò lè gbé bánà wọn báyìí wọn ò ní ṣe ṣé wọ́n tako bíbélì àbí ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí pé ṣé wàá jórúkọ ìjọ wa ànáwó lé ẹ lórí bọ́ ò lè jórúkọ ìjọ wa mọ̀ gbé kẹ̀kẹ́ ẹ lọ ṣé ohun tó ṣe ṣó bá bíbélì mu. kò bá bíbélì mu ìgbésẹ̀ wọn yẹn jẹ́ ìgbésẹ̀ tó tako bíbélì tó tako ìfẹ́ ọlọ́run tí a lè pè ní ìgbésẹ̀ ìmọ̀tara ni bí ìgbà téèyàn kàn fẹ́ build orúkọ tiẹ̀ tó fẹ́ build empire tó fẹ́ fi orúkọ jésù sápá kan ni. àwọn èèyàn sọ pé ojú tó máa fi ń wo àwọn missionary bíi bẹ́gà mo ti gbàlejò kan wá pé bíi bẹ́gà gẹ́gẹ́ bí ẹni tí ò níran ẹnìkan tẹ̀ ni wọ́n sọ fóun pé à bó ṣe ń ṣe kiri ò ládírẹ́sì tó o bá darúgbó tó o lè ṣe wàhálà mọ́ pé o ò ládírẹ́sì wá chọ́ọ̀chì dandan kó o ní chọ́ọ̀chì gbogbo ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó lóhun tó lu wa sọ fún òun ni pé kó n ṣáà máa wàásù kiri kó o má ní church kí lẹ rí sírú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. gbogbo missionary tí ọlọ́run pè ni wọ́n ní ọjọ́ iwájú wọ́n ní ògo wọ́n ní ìṣeré ṣùgbọ́n tí ọ̀rọ̀ méjì ni ó wà ń bẹ àkọ́kọ́ ni pé ìjọ ọlọ́run ní láti understand the mission now ojú tí ìjọ ọlọ́run fi ń rí àwọn mission pé torí pé wọ́n rí wọn pé wọ́n ń lọ síbi tí àwọn èèyàn tí àwọn èèyàn ò kà sí àwọn èèyàn tí ó ṣòro láti rí ọrẹ gbà láti rí owó ìdámẹ́wàá gbà àti pé wọ́n rí i pé ohun tí àwọn missionary yẹn ṣe ó ṣòro láti sọ pé ohun ti ara ni wọ́n fi ń wò ojú ti ara ni wọ́n fi ń wò èrè ti ara ni wọ́n retí wọn ò retí ohun ti ẹ̀mí wọn ò sì fi ojú ti ẹ̀mí wò. ọ̀pọ̀lọpọ̀ àwọn missionary ni wọ́n kú sí fìdí ọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ sọ ibi tí wọ́n wá dílé irú paetin iléṣà àti àwọn àti ìdílé wọn oríṣiríṣi àwọn missionary bẹ́ẹ̀ la dẹ̀ láwọn bọ̀ àwọn missionary wa wọ́n máa ń rìtáyà tí wọ́n sọ pé àwa náà ṣe jù bẹ́ẹ̀ lọ́ngbà tá a wà lọ́dọ̀ gbogbo àwọn bàbá àbá yẹn wọn à ẹ kárí ẹ̀yin ọmọ mi báwa náà ṣe ṣe ń gbọ́ ọ̀dọ́ nìyẹn ṣé èèyàn lè rìtáyà níbi iṣẹ́ missionary. èèyàn mission torí pé Jésù tó sọ pé kí a go yìí ni go go go go kò sí comeback kò sí comeback kò sí stop so ṣùgbọ́n ọgbọ́n tí ó wà níbẹ̀ nígbà tí mi lọ sí Kogi State ní Galaland ibẹ̀ ni mo ti ṣe mission practical fún oṣù mẹ́ta eh, senior missionary wa tí a dúró pẹ̀lú ó mú wa lọ sí sàárè àwọn white men tí ó wá láti ìlú òyìnbó a sì rí sàárè wọn níbi tí wọ́n ti àsìn wọn sí torí pé wọ́n wá wọn ò sì padà. Hmm. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdì àmọ́ mi. irú bẹ́ẹ̀ ṣe sọ yẹn àwọn tí wọ́n lọ àwọn tí wọ́n fi ohun yìí ní wọn àwọn tó ń gbàdúrà ṣé èèyàn kan lè ní mẹ́tẹ̀ẹ̀ta tó ní mẹ́tẹ̀ẹ̀ta ló wù mí kí n lè lọ kí n lè fi ohun ìní mi ṣe kí n lè wà lára àwọn tó ń gbàdúrà ṣé èèyàn kan lè ní mẹ́ta ṣé kìí ṣe pé mo lójú kòkòrò. rárá ó dájú kéèyàn ní mẹ́ta ṣùgbọ́n orí ọ̀fẹ́ tó ṣọ̀wọ́n ni kì í ṣe gbogbo ènìyàn la lè olúwa fún mi fún èmi fún èmi fún èmi fún mi láàyè fún mi lówó tún fún mi lá fún mi ní ohun tí wọ ọlọ́run gbọ́. èmi náà fẹ́ bẹ́ẹ̀ kí olúwa kọ́ fún jésù. ẹ jẹ́ ń ṣí ojú òpó sílẹ̀ torí aago ń sáré bàbá mi pf wá àwọn náà wà ní ìkàlẹ̀ bọ́kú tó di pé màá ṣe ojú òpó sílẹ̀ àwọn èèyàn lè ní ìbéèrè láti béèrè lọ́wọ́ àwọn bàbá wa nígbà tí mo kọ́kọ́ máa lọ fún ìsọjí ní Benin Republic ah èmi onísọjí gan rẹ́rìn nígbà tí mo bá ti sọ òyìnbó so ẹnìkan á sọ French ẹnìkan á wá sọ ègùn nígbà tó bá di ọ̀pọ̀lọpọ̀lọ chukwu màá ti bú sẹ́rìn kó tó di pé á tún kàn mí kó tó di pé á kàn mí màá tiẹ̀ ti sinmi sára kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní mọ́ mi lára báwo lẹ ṣe ń dì pẹ̀lú language barrier báwo lẹ ṣe ń di pẹ̀lú ẹ. ògo ni fún ọlọ́run nínú ìwé róòmù orí kẹẹ̀ẹ́dógún yẹn ẹsẹ̀ ogún nígbà tí paul sọ pé mo dùn láti wàásù ìrere kì í ṣe ibi tá a ti dárúkọ kristi ìrere ní ìpèníjà ṣùgbọ́n agbára ọlọ́run kan nípa orí ọ̀fẹ́ ọlọ́run à ń kọ́ mò ń kọ́ èdè lọ́wọ́lọ́wọ́ mò ń kọ́ mò ń sọ èdè faransé mo sì kọ́ mo sì ń kọ́ èdè faransé. ẹ sọ díẹ̀ díẹ̀ mo sọ díẹ̀ díẹ̀ mo sì ń kọ́. ó yẹ kí àwọn èèyàn wa ń lélédè faransé alẹ́ la wà ẹ má kí wa láàárọ̀ lálẹ́ o. bonsoir comment vous allez et chez vous le seigneur avec toi au nom de Jésus Christ. kí ni ìtumọ̀ ẹ̀. mo ní mo kí wọn kú alẹ́ mo ní ilé ńkọ́ olúwa yóò wà pẹ̀lú wọn lórúkọ Jésù ìgbà tí a wá sí fíìd ọ̀dọ̀ yín ẹ fi orin kan ẹ fi orin kan welcome wa tẹ ní káwa náà kọ lédè french ẹ rántí orin yẹn. bẹ́ẹ̀ni sà. ẹ kọ ẹ kọ ẹ kọ àti túmọ̀ ẹ. jésù ẹ̀bùn jésù ẹ̀bùn ilẹ̀ bùn àmọ́ jésù ẹ̀bùn jésù ẹ̀bùn jésù ẹ̀bùn ìlẹ̀bùn àmọ́ jésù ẹ̀bùn jésù dára jésù dára jésù dára fún mi. ó dára fún mi náà kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀ tó ráwọn èèyàn tiẹ̀ ti ń pè ọ̀rẹ́ di kí làwọn ìdojúkọ tí ẹ̀ ń face thirty face ní mission field tó jẹ́ pé a sùn yín bíi pé a. Ah, èmi àfi kínní ilẹ̀ o èmi ò rò pé mo lè kó mọ téèyàn àti ẹ̀rọ pin pé gbogbo ẹ̀ ti súyàn kí làwọn àwọn nǹkan tẹ àwọn nǹkan tẹ bá pàdé nínú ìrìn àjò yẹn. ẹ ṣe bàbá ìdojúkọ tó le jù tí mo bá pàdé ní agbègbè ìbèjú lẹ́kì tàgbàtì ní ìdojúkọ kòkòrò kan tí a ń pè ní tí a ń pè ní jìgá. jìgá. ẹ ó máa ń sábà pọ̀ níbi etí òkun níbi tí ìyẹ̀pẹ̀ bá pọ̀ sí kò sì tètè ṣeṣe kò tètè fi ojú rí tó bá sì wọnú ẹsẹ̀ èèyàn èèyàn nílò ẹlòmíì tí yóò bá yọ kúrò tó bá sì pẹ́ níbẹ̀ yóò máa dàgbà ó ti lè máa ó lè máa bímọ sínú ẹsẹ̀ yẹn ó lè jẹun tó tó le tó lóró àwọn nǹkan yìí mo dojúkọ títí tó ó yọ èékánná ẹsẹ̀ mi gan. ṣé nígbà táwa wá yẹn kò sí jẹgá àbí kílẹ̀ pé. jìgá wà ní àkókò yẹn ṣùgbọ́n kò dàbí mọ́ kò dàbí ìgbà tí àkókò dé. ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa ṣé bàbá máa kásẹ̀ sókè àbá máa <laughs> on a lighter mood zero zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. hello. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ta ló ń pè bọ́lẹ̀ tí ń pè wá sà. pásítọ̀ ọláolúwa joshua adéwálé láti ológun ẹrú. god bless you sir. inú mi dùn fún àlejò tí ẹ mú wá. yes sir àṣùgbọ́n ah, mo ní àwọn ìbéèrè bóyá ìbéèrè ni kí n pè é lórí àwọn ọ̀rọ̀ tẹ̀ sọ síwájú àwọn missionary tó lọ sí field ṣé wọ́n á kàn lọ wọ́n á minister sáwọn èèyàn wọ́n á wàásù fún wọn wọn ní dá ìdí ẹ̀mẹ́ because ní sàwọn àpòsílẹ̀ tá a sọ yẹn àwọn Pọ́ọ̀lù àti Bánábà tí wọ́n lọ àwọn náà fi ìdí àwọn ìjọ kan múlẹ̀ níbẹ̀ lórúkọ ìjọ kristi bó ṣe wà nígbà náà kì í ṣe pé wọ́n ní orúkọ kan pàtó ṣùgbọ́n wọ́n fìdí àwọn ìjọ múlẹ̀ àwọn mẹsàlàyé tó ń lọ sìn tí wọ́n lọ lórúkọ kankan báwo ni wọ́n ti ń ṣe ọkàn tí wọ́n ń jèrè nínú àwọn ìjáde missionary yẹn. ẹ̀yin ẹ dáhùn èmi náà ní ìdáhùn ṣé àwọn pẹ́ yìí ń dájọ́ sílẹ̀ èmi ò kì í dájọ́ sílẹ̀ so àwa méjìlá ní ìdáhùn báwo lẹ̀yin ṣe ń ṣe. ògo ni fún ọlọ́run gẹ́gẹ́ bí ìpè tèmi ìpè missionary sí àwọn rurals eh, mo sì ní orí ọ̀fẹ́ láti máa dá ìjọ sílẹ̀ ibi tí a bá ti lọ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run a dá ìjọ sílẹ̀ ń bẹ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn ọmọ èèyàn á sì dìde tí yóò take over ṣẹ́ yẹn ṣùgbọ́n a ní àwọn mìíràn tó ń jẹ́ missionary tó jẹ́ pé wọ́n máa ń connect mọ́ àwọn missionary tó ti wà on the field wọ́n á wá wọ́n á wá encourage wọn wọ́n á wá wọ́n á wá jèrè ọkàn wọ́n á dẹ̀ fi àwọn ìjọ yẹn fún àwọn yẹn kí ṣe yẹn kó lè tẹ̀síwájú. àwọn bàbá ti dáhùn ohun tí mo fẹ́ dáhùn a máa ń connect mọ ìgbà tá a fẹ́ lọ sọ́dọ̀ wọn a connect mọ́ àwọn àwọn missionary tó wà on the field ọ̀pọ̀lọpọ̀ ìgbà dẹ̀rẹ̀ a máa ń ṣe ìsọjí pẹ̀lú àwọn PFN CAN àwọn ọkàn tí a bá jèrè fún Kristi a máa kó lé wọn lọ́wọ́ a tún máa tẹ̀síwájú lọ sínú ìrìn àjò míì so Olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká tún gba ìpè kan sí hello. àlàáfíà fún yín sir. God bless you sir àlàáfíà ni sir ta ló ń pè bulletin pè wá sir ẹ Lárí Arìbísálà láti ìlú Ìkirè alàgbà Lárí Arìbísálà. yes sir. missionary náà lèmi náà. olúwa ṣeun. i'm a cultural missionary. ẹ gbogbo nǹkan tí arákùnrin sọ bẹ́ẹ̀ gbogbo ẹ ló tó ojú missionary máa ń rí púpọ̀ ẹni tí ò bá aláya kò lè ṣiṣẹ́ missionary ó yàtọ̀ sí iṣẹ́ pastor ó yàtọ̀ sí bishop ó yàtọ̀ sí evangelist and most at times missionary really know the last couple of wà lọ́wọ́ ẹ̀ much má tẹ̀ béèrè lọ́wọ́ anybody you can be a missionary praying for the other missionaries who are in the front you can be in the front properly you know we have a joint missionary from that's the Capo. yes sir. ibi ìbéèrè yín gan ni mo fẹ́ kẹ́ ẹ lọ torí bàbá pf wà tí wà ń kalẹ̀ báyìí. mo fẹ́ pé ìwọ̀n fún iṣẹ́ tí wọ́n ṣe. olúwa ṣe ọlọ́run ló ní glory o ẹ jẹ́ ká máa yin ọlọ́run sir thank you sir mo àná ìtàn sir god bless you sir. we thank God sir to God, to God be the glory sir ẹ ṣe púpọ̀ ìfàmì oyin a máa pọ̀ sí lórúkọ jésù ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan ah, ẹ jẹ́ àgbà ìpè kan sí i hello. hello. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀. ohun tẹ́ fi ń gbọ́ wa ẹ yí sílẹ̀. hello. mo ti pa mo ti pa. ó dà bá ọ ta ló ń pe ibo lẹ ti ń pè wá mà. láti bí òkú aláàdùn ni business orí ok ma. ẹ jọ mo fẹ́ béèrè béèrè kan torí the apostolic church yìí ni. ok sir. kí ni eh, ìtumọ̀ missionary hmm. àti pastor ẹ jẹ má bínú ẹ jọ sá. ok sir. missionary ni àwọn tí a pè pẹ̀lú àṣẹ láti mú ìrere láti ẹ̀yà kan lọ sí ẹ̀yà mìíràn láti máa lọ láti máa lọ láti rí i pé ọkàn ń gba gbàlà ọkàn àwọn èèyàn ń di ọmọ yìí títí di òpin ayé. pásítọ̀ ńkọ́. pásítọ̀ ni jẹ́ olùṣọ́ àgùntàn láti máa tẹ́kẹ̀ àwọn àgùntàn. tọ́jú àwọn àgùntàn láti gúrò wọn torí tí ò bá sí ẹni tí ó ní ìgbàlà tó dúró náà missionary lè máa fara hàn ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. mo fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ nítorí pé ẹ̀yin wà ní góyìn báyìí a lè rí àwọn giving tó lè fẹ́ give a dẹ̀ lè rí àwọn tí wọ́n fẹ́ máa gbàdúrà fún yín pé àwọn fẹ́ máa gbàdúrà a dẹ̀ lè rí àwọn tó fẹ́ kẹ́ ẹ gbàdúrà pẹ̀lú àwọn gẹ́gẹ́ bí àánú tí ẹ rí gbà adẹ̀lẹ̀ ráwọn missionary míì tí wọ́n lè connect mọ́ yín ọ̀tọ̀ lè nídìí connection nọ́mbà wo ló lè pè yín sí. nọ́mbà MTN mi ni o eight o. o eight o. six six. Oh oh six six. o oh nine. zero nine. four two. four two. three five. three five lẹ́ǹkan sí. o eight o. 080 66 66 then uh, glow line glow line 081 081 58 nine one six nine one lẹ́ǹkan sísà. o oh eight one o oh eight one five eight five eight one five two one five two six nine one six nine one. ní agbára ní ọwọ́ ọlọ́run mo ti sọ pé nínú oṣù yìí nínú oṣù yìí agádàgbà ọbọ̀n àrògbò ní ẹsẹ̀ odò ọ̀sẹ̀ yìí a máa wà nínú ìrìn àjò ìsọjí ibẹ̀ la máa wà lẹ́sẹ̀ odò lọ́hùn gbogbo ìlàjẹ gbogbo ẹ̀ la máa dé ní agbára ọlọ́run mo dẹ̀ mọ̀ pé àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run á bá wa rin ìrìn àjò náà nọ́mbà ti tèmi rèé pásítọ̀ ṣeun oyewusi oníwàásù zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ìrìn àjò yẹn ká gbọ́ iṣẹ́ ti ọlọ́run tó rán sí wa god bless you all. Christ revival miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́n. Christ Revivals Miracle Center níbẹ̀ ni àṣírí èṣù ti ń jó. wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa Reverend P.F. Ọwá ti ìjọ Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Ọwá Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́yà Ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa kalẹ̀. ní orúkọ Jésù Kristi In the name of Jesus Christ. Bàbá wa àti Ọlọ́run wa. Our Father and our God. A nítorí pé ọpẹ́ tọ́ sí yín, ògo tọ́ sí yín. We thank you because you deserve all glory, you deserve all praises and thanks. A sì dúpẹ́ ní ọwọ́ yín nítorí pé ọ̀rọ̀ yín kò yí padà rí. And we thank you especially because your words has never changed. Ọlọ́run tí ó ń jẹ́ ọ̀kan ni lánàá lónìí àti títí láéláé. you God whose name is the same yesterday today and forever. ǹjẹ́ bó ṣe rán mi sí àwọn olùgbọ́ gbogbo tó ń gbọ́rọ̀ mi nínú ilé níbikíbi yòówù tí bá wà lọ́wọ́lọ́wọ́ fi ọ ìka rẹ kan ẹnìkọ̀ọ̀kan wọn fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìdáǹdè ní orúkọ Jésù Kristi olúwa wa àmín. Lord as you are using me to touch the life of all the hearers of this program right now. Use your finger to touch every one of them now in Jesus' name. Amen. Ní inú ìwé ìṣàpọ́stélì orí kẹta. The Acts of Apostles chapter three. Apostoli orí kẹta láti ẹsẹ̀ kìíní. Acts chapter three from verse one. Títí dé ẹsẹ̀ ìkẹwàá. To verse ten níyìn ni a ti rí pétérù òun johannu tí wọ́n jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí kẹsàn-án ọjọ́. Here we observe Peter and John going to prayer during prayer hour which is the ninth hour. wákàtí kẹsàn-án ọjọ́ tí í ṣe agogo mẹ́ta ọ̀sán ti wá. The ninth hour of the day which represent 3 p.m. of our time here ọkùnrin kan wà tí wọ́n ń gbé kalẹ̀ lójoojúmọ́ lé ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a ń pè ní dáradára láti máa ṣàgbé lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. There's a man placed at the gate of the temple which is called beautiful gate for people that are going into the temple. ọkùnrin yìí ya rọ láti inú ìyá rẹ̀ wá. this man is lame right from the womb of his mother. ọkùnrin yìí kò rìn rí rárá láti ọjọ́ tí wọ́n ti bí i sí ayé. this is a man that have never walked since he has been born in this life bẹ́ẹ̀ sì ni ọjọ́ orí ọmọkùnrin yìí bíbélì wípé ó ju ọmọ ogójì ọdún lọ. and the bible recorded about this man that this man is more than forty years old. nínú ìṣàpòstélì oríkẹrin ẹsẹ̀ four twenty two ló wà. this can be found in acts of apostles chapter four verse twenty two. a rí i pé èṣù ló dá ọmọkùnrin lóró. we can discover that the devil was the one who is tormenting this young man. ó tọ ọmọ yìí lọ láti inú ìyá rẹ̀ wá ó sì ta lọ́rẹ ẹ̀mí ìyarọ. The devil followed this boy right from the womb of his mother and dashed him lameness. èṣù ya alárọ láti inú ìyá ẹ̀ wá. The devil made this boy to be crippled right from the womb of his mother. Kò sí ibikíbi téèyàn bá wà bí èèyàn bá fi ayé rẹ̀ fún Jésù tí èṣù ò lè tọ́ wá láti dá lóró tàbí láti fún un ní àwọn nǹkan kankan tí ò tẹ́ lọ́rùn àfi tó bá gba Jésù ní Olúwa àti olùgbàlà. there is nobody on earth who do not rely and trust in Jesus Christ that the devil will not visit and present him with a particular problem to be nursing iṣẹ́ èṣù òun ni èyí jẹ́. this is purely the work of the devil. onírúurú ọ̀nà ni èṣù sì ń gbà láti fi dáyàn lọ́lá àìsàn pààyàn lára àti dá lóró. and the devil makes use of different forms methods and tactics to inflict torment and punishment on people. iṣẹ́ èṣù ni pé kí ó bà ti ènìyàn jẹ́. the work of the devil is simply to destroy man èṣù bá yí ọkùnrin yìí jẹ́ púpọ̀ tí ó fi lérò pé kò lè ṣàtúnṣe fún mọ́. The devil has inflicted so much torment and punishment in the life of this man to the extent that the man has become hopeless in his situation. ṣùgbọ́n Jésù Olúwa tá a sọ nípa rẹ̀ yìí. But Jesus Christ our Lord that we are talking about now. Ó tún ayé rẹ̀ ṣe láti ọwọ́ àwọn àpọ́stélì wá he adjusted and repaired his life through the apostles. kì í ṣe pé àwọn òbí ọkùnrin yìí ló dẹ́ṣẹ̀. it wasn't the parents of this man that sinned. ṣé ní èṣù kan ṣàdédé wo ṣùṣù ó sì kọlu oyún ọkùnrin yìí nígbà tó wà nínú ó sì sọ darọ láti inú ìyá rẹ̀ wá. it was simply the work of the devil that went straight to the womb of the mother and inflict this lameness in the life of the baby inside the womb. bí ọkùnrin yìí kò bá ti rí ẹni gbé e lọ́jọ́ kan á jẹ́ pé kò jẹun nìyẹn. If no man carries this man to the beautiful gate, it means there is no livelihood for the man for that day. Nítorí pé iṣẹ́ àgbẹ̀ ọmọkùnrin yìí ṣe ń jẹun. Because the profession of this man was a beggar. Bó o bá ní tirẹ̀ burú, wàá tún rí ti tí wọ́n tún gbé kalẹ̀ tí ó tún ṣàgbé. you are in a particular problem when you observe and see other people's problem you will thank God and say that your own is minor. bí ó ti wù kí ìpín tirẹ̀ burú tó láyé arákùnrin àti arábìnrin yìí. no matter what you are passing through no matter how hard and difficult it is. síbẹ̀ àyè sì wà ìrètí sì tún ń yet there is opportunity for thanksgiving and there is hope. má ṣe sọ ìrètí ọjọ́ ọ̀la rẹ nù arákùnrin àti arábìnrin yìí. brothers and sisters listening do not lose the hope of your future. kò sí ohun tí ọlọ́run kò mà lè ṣe. because there is nothing God cannot do. ọkùnrin arọ yìí ti rò pé àtìrìn òun kò lè ṣeé ṣe ṣùgbọ́n ṣàdédé ni ó rí ire òjijì gbà lọ́wọ́ olúwa láti ọwọ́ àwọn àpọ́stélì wa. this crippled man has lost all hope that there can be solution for his life. Just suddenly he received a solution through the apostle. Ìtọrẹ àánú ni ọmọkùnrin yìí béèrè fún ṣùgbọ́n ìwòsàn lórí gbà. This young man was requesting for arm giving but he received healing. Ó rí gbà ìbéèrè rẹ̀ lọ. In fact he received more than his request. Ohun rere tí ìwọ náà kò béèrè fún wàá rí gbà lọ́wọ́ Olúwa ju ìbéèrè rẹ lọ ní orúkọ Jésù. the same thing with you my listeners the good thing the blessing you are requesting from God far more than that you are going to receive from Jesus in Jesus name. ohun tó ṣe pàtàkì fún ọ jù ni pé kó ni pe ko o maa fi gbogbo wà nínú ìgbàgbọ́ àti nínú ìrètí. what is most important for you is all the time be in the spirit and have absolute faith in God. ọkùnrin náà wà nínú ìrètí ó ń retí nǹkan kan láti ọ̀dọ̀ pétérù àti johanu ní ẹsẹ̀ karùn-ún ṣùgbọ́n wa ju ìrètí rẹ̀ lọ. in verse five of that chapter the man was expecting something from the apostles but more than what he was expecting it was granted. bí àwọn méjèèjì ti rí arọ yìí ni wọ́n dẹ̀sẹ̀ dúró lẹ́sẹ̀ kan náà àwọn méjèèjì sì tẹ́jú mọ́ pétérù ló kọ́kọ́ sọ̀rọ̀ ó ní wò wá. and as this man was focusing his attention on the two apostles the two apostles watched him and Peter spoke first and Peter said look at us. ọkùnrin náà bẹ̀rẹ̀ sí wò wọ́n. and the man obeyed and was looking at the two of them. èrò àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì di ọ̀kan lẹ́ẹ̀kan náà and the thoughts of the three of them became one at the same time. nígbà náà ni pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí mo ní nì èyí ni mo fi fún ní orúkọ jésù kristi ti nazareti dìde kí o sì máa rìn. and at that point Peter responded that gold and silver have we none but that which we have is rise up on your feet and walk. ó sì fà ọwọ́ ọ̀tún ó sì gbé e dìde lójú kan náà ẹsẹ̀ rẹ̀ àti kókó ẹsẹ̀ rẹ̀ sì mókun and Peter assisted him by holding his hand up and immediately strength came to his hands and legs and he stood up. ó bẹ̀rẹ̀ sí í lójú àwọn ènìyàn kí wọ́n lè ní ìdánilójú pé òun ti rí wòsàn gbà and immediately the crippled man before started to jump up in full strength for people to know that he has received absolute healing. ọkùnrin yìí á dúró díẹ̀ á rìn díẹ̀ fún àwọn ènìyàn á tún máa yan ọlọ́run lógo láti fi hàn pé òun di alára dídá ṣáṣá. as a practical example that he has been totally healed the man will walk for some distance and will raise up his hand and praise the lord for people to know that he has received total healing àpòstélì náà ti wọ inú tẹ́ḿpìlì lọ ó tẹ̀lé wọn kò lè fi wọ́n sílẹ̀ mọ́. and immediately as the two apostles were entering the temple the man that had been healed followed them because he could no more leave the apostles. ó rọ̀ mọ́ àwọn ẹni mímọ́ náà pẹ̀lú ọkàn ìfẹ́ àti ọpẹ́ àti ẹ̀mí ìmoore. he so much believed àti yíyin olúwa lógo pẹ̀lú. he so much believed in the goodness of the blessing he has received so much that he doesn't want to leave them he entered the temple with them praising God. ọkùnrin ọkùnrin yìí ó darapọ̀ mọ́ agbo àwọn ènìyàn mímọ́ kí èṣù mọ́ bá a tún padà sọ ọkùnrin di arọ ló fi ṣe bẹ́ẹ̀. And this man joined the assembly of all Christians and believers so that the devil will not have any effect in his life any longer. bí olúwa bá ti gbà ọ́ là tí ọlọ́run bá sì ti wọ̀ sàn tí olúwa sọ̀rọ̀ rẹ dayọ̀ tí ó sì tú ọ sílẹ̀ ohun tó yẹ kó ṣe náà ni bí ọkùnrin ṣe ṣe òun láti mọ Jésù ní olúwa tó lùgbàlà kó darapọ̀ mọ́ agbo ọlọ́run kó dúró nínú òtítọ́ tí ṣe ọ̀rọ̀ ọlọ́run kí ogun tó ṣẹ́nu ayé rẹ̀ má bàa padà mọ́. exactly like this young man that has been healed when God has solved a problem in your life rather he has healed you he has given you salvation he has given you promotion what you ought to do is to follow the assembly of Christians and believers so that you will have opportunity to be thanking God. bí olúwa bá lè ṣe bẹ́ẹ̀ fún ọkùnrin arọ tí èṣù fọwọ́ kan ọkùnrin tó sì di arọ láti inú ìyá rẹ̀ wá á jẹ́ pé tí olúwa bá lè mú un láradá tó lè wò ó sàn ó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ìwọ tó ń gbọ́rọ̀ ọlọ́run ní ìṣẹ́jú yìí. What I want you to know in this message is if God can heal a man that was crippled right from the womb then your own problem is simple before God, God will heal you, God will solve your problem too. Ìgbàlà ló ń fẹ́ ní lọ́wọ́ Olúwa. This salvation you need from God. Ọmọ ló ń fẹ́ ní lọ́wọ́ Olúwa. Is it a child you need from God? Ìwòsàn ló ń fẹ́ ní lọ́wọ́ Olúwa. Is it healing you need from God? Ìdáǹdè ló ń fẹ́ lọ́wọ́ Olúwa. Is it deliverance you need from God? Ìṣẹ́gun lórí àwọn ọ̀tá ló ń fẹ́ lọ́wọ́ Olúwa. Is it victory over your enemies you need from God? Àbí àwọn nǹkan pàtàkì oh. tí ó ń rú ọ lójú tó sì fẹ́ kí Olúwa kó ṣe òun ló wà nínú ẹ̀dùn ọkàn rẹ lọ́wọ́lọ́wọ́ yìí or you have some important projects or certain things that are personal that you want God to solve for you. mo fẹ́ gbàdúrà. I want to pray. olúwa mo dúpẹ́ ní ọwọ́ yín nítorí pé a ti rán ọ̀rọ̀ náà jáde. Lord I thank you because the word and message have been sent out. agbára láti mú kí ó ṣe rere fún ayé àwọn olùgbọ́ kọ̀ọ̀kan wọ̀nyí agbára yẹn ń bẹ nínú ọ̀rọ̀ náà. The power to bless the hearer of this message that power is in the word ǹjẹ́ bí àdúrà ìṣe ń jáde lọ sínú ayé gbogbo àwọn ènìyàn ipòkípò yòówù tó o bá wà tí o bá ara rẹ tí inú rẹ ò dùn tó o sì ní pé èṣù ló dè ọ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù bí mo ṣe ń gbàdúrà fún ọ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù Kristi. I pray for you, my listener, whatsoever position that you find yourself that is not satisfactory to you, is causing problem of sorrow and sadness in your life, and the reason is the work of the devil. I command that you receive deliverance right now in Jesus' name. Ní orúkọ Jésù Kristi, rẹ ó ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń gbàdúrà fún ọ yìí. In the name of Jesus, your triumph and victory and healing has started right now as I'm praying for you in Jesus name. o sì dòmìnira pátápátá kúrò lọ́wọ́ gbogbo ìgbèkùn òkùnkùn gbogbo ní orúkọ Jésù Kristi ní agbàdúrà. Amen. And be free totally from all the bondage of the devil in Jesus' name I pray. Amen. Amen. Dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Owa Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgùn mẹ́sàn-án àárọ̀ sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méje àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ̀ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníkòjìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáàgò méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje òwúrọ̀ ní gbogbo ọjọ́ friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní dájúdájú máa mú délé. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹ̀yin ará lọ́kùnrin lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti Nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n olóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero.